ìyẹn kọ́ ni Islam àpá alùsùnà dúró sórí ìbànà ibìsí kọ́ àwọn sọ̀hábà rẹ̀ nígbà táwọn ẹbí ọgbà ìlú Mẹ́kà òkógun jàlú ọlọ́run yọ̀ǹda fún kọjagun àmọ́ ọlọ́run ò sọ ọ̀rọ̀ sísí Mẹ́kà kò sọ dogun kí ló fà á ìdí ni wípé ní Mẹ́kà ńgbà náà lọ́hùn àwọn ọ̀sẹ̀ bọ àtàwọn mùsùlùmí ni wọ́n ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn mùsùlùmí tí wọn ọ̀rọ̀ náà lọ sí Mọ̀dínà wọ́n ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò wá sí gbogbo ṣe ṣẹlẹ̀ tí wọn ò ní pa àwọn mùsùlùmí ìdí nìyẹn tó fi gá sí wípé ìlànà tiwa kò fààyè gba ká dá ogun sílẹ̀ láàrin ìlú tó ga sí wípé àti mùsùlùmí àtẹ̀jẹ̀sẹ̀ mùsùlùmí ló ń bẹ̀ ń bẹ̀. pàápàá jùlọ ohun tá à ń pè lógun ẹ̀sìn ó ní májẹ̀mú nínú májẹ̀mú ẹ̀ ni wípé a gbọ́dọ̀ ní kọ̀mọ́ndà a gbọ́dọ̀ ní kọ̀mọ́ndà ogun tàwa ni kọ̀mọ́ndà ogun wa a sì gbọ́dọ̀ ní ọmọ ogun ta lọmọ ogun wa a sì gbọ́dọ̀ ní nǹkan ìjà nǹkan ìjà ń dà so kò sí kọ̀mándà ogun kò sí ọmọ ogun kò sí nǹkan ìjà ogun ẹ má fẹ́ fi ẹ̀mí ẹ̀wé ewu ni ó sọ pé òun fẹ́ jagun. àti pé nígbà tí wọ́n bá tún dí wa lọ́wọ́ láti sin ọlọ́run ọba wa tá a sì ti ní gbogbo àwọn kan tá a kà á lẹ̀ yẹn tí wọ́n ní ẹ̀yin mùsùlùmí o ní nàìjíríà ẹ má sí lọ́mọ́ o òòṣà ní kẹ́ ẹ máa bọ́ o tá a sì ti ní gbogbo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn tí mẹ́tẹ̀ẹ̀ta yẹn tí kan bá dín bẹ̀ kò sógun tí wọn ò bá sì di wa lọ́wọ́ àti sin ọlọ́run ọba wa kò sógun ká ní wọn wá di wa lọ́wọ́ nínú mẹ́tẹ̀ẹ̀ta yẹn àwárí kan bẹ̀ kò sógun náà ni agasi pé a sì wà nípò ọ̀lẹ nìyẹn ipò táwọn mùsùlùmí wà nígbà àkọ́kọ́ fún odidi ọdún mẹ́tàlá ní mẹ́ta ipò ẹ̀ làwa náà sì wà nìyẹn. bákan náà ni pé ìwọ tó ń sọ pé àbúrò ẹ ọmọ ń pa boko haram tọ́wọ́n pé túmọ̀ boko haram ni pé haram ni western education pé western education is haram ni túmọ̀ boko haram. ǹjẹ́ ọmọ kémi gan kàwé mo kàwé bí yàn sí máa kàwé náà. tí mo sì gbàwúrẹ́ rí mo kà dé ibi tó lápẹẹrẹ àwọn ọmọ tí mo sì bí náà wọ́n ń lọ sílé ẹ̀kọ́ dòní olóòní ètò wà yunifásitì wà yunifásitì nù wọn ètò lọ kọ́lẹ́jì lọ kọ́kọ́ kọ́lẹ́jì nù wọn ètò sì wà secondary school wà secondary school nù wọn ṣé ẹni tó bá pe western education ní haramu ṣé yóò tún kọ́ mẹ̀dá síbi yóò kọ́ mẹ̀dá síbi western education ara ti ń ta yín ni pé ọjà yín ti fọ́ àwọn kọ́sọ́mà ti lọ kò sí ní tẹ́sẹ̀ sí ni mo sọ pé ìjà ti ń bẹ láàrin alùsùnà àti alùbídíà àwọn alùbídíà tí mò ń rí fà sí jẹ́ mẹ́sàn wọn o àkọ́kọ́ wọn ni àwọn tìjàníyà àwọn onítìjàníyà àwọn oníkọ̀dìríyà àwọn amadíyà àwọn ṣíà. àti àwọn mùsùlùmí tí ń sọ pé àwọn ń lọ́nú ẹ̀mí àti àwọn mùsùlùmí babaláwo tí ń pè ní àfọ̀njálàbí gbogbo àwọn tí mo kà á lẹ́hùn àwọn tí ọjà túmọ̀ wọn lọ́wọ́ nù torí pé iṣẹ́ ẹ gbogbo wọn bí wọ́n ṣe pọ̀ tóun iṣẹ́ awo ni àwọn náà máa yẹ nǹkan wò àwọn náà máa tẹ̀yàn rìn lórí nẹ́ẹ̀tì ní ìsìn nínú àwọn ọ̀rọ̀ táwọn èèyàn ń bára wọn fà ní fífà tààrà ó ní ọ̀rọ̀ ṣé a lè yẹ nǹkan wò tá a lè tẹyàn rìn àbá a lè tẹyàn rìn àwọn àáfàá tí wọ́n ti ya dìgbòlugi sínú yèèpẹ̀ tó ga sí pé iṣẹ́ tiwọn ni pé kẹ́ máa tẹyàn rìn rọ́ fáwọn èèyàn wọ́n wá ń jáde síta pé ànábì kan náà ó tẹyàn rìn torí náà téèyàn bá ń tẹ̀ ẹ́ kò sábúrú ń bẹ̀. nígbà wọ́n rí i pé àwọn kọ́sítọ́mà ti lọ kọ́sítọ́mà ti lọ ìyẹn tó kàn nú ọ̀rọ̀ yìí ni pé kẹ́ ronú pìwàdà kò sẹ́ni tẹ́ ẹni rọ́ọ̀pù nínú alùsùn náà pé ó mọ̀ nípa boko haram tàbí òun náà jẹ́ kan nínú boko haram kò sẹ́ni tẹ́ ẹni rọ́ọ̀pù àkíyèsí tá a pè ń sí ni kẹ́ ẹ lọ tún ara yín ṣe òkè ńgbà tí lẹ́rọ̀ náà ránṣẹ́ sí mi tí ń dá lóhùn ṣọ́ọ̀tù ní ara ọmọ lẹ́rọ̀ ní mí àbí ilé ẹ̀rọ ó ti ránṣẹ́ sí mi bí ẹ̀mẹ́ta tí ń dá lóhùn ṣọ́ọ̀tún sọ pe aburo ẹ̀ máa ná o ọmọ nípa ìlẹ̀rọ̀ ẹ̀gbọ́n tí wọ́n ní ìbùkún ni fún ẹni tó fi agọ̀ lọ ni ègbé ni fún ẹni tí ó tẹ́wọ́ gbà àwọn fi agọ̀ lọ mínú ní tiwọn pé bẹ́ẹ̀ ṣe ń fi lọ gbogbo yẹn káàkiri nìyẹn mo sì kọ́ lé wọn lọ́wọ́ ìwádìí kí mo kàn wọ́n léwọ́léwọ́ nìkan mo tún ń jẹ́ kó yé wọn wípé orí ìṣìnà ni wọ́n wà orí aburú ni wọ́n wà tí wọ́n bá kú sórí rẹ̀ wọ́n kú sípò kèfèrí. àmọ́ torí pé òòrí kọ́sọ́mà mọ́ òòrí mọ́ òòrí kọ́sọ́mà rẹ̀ òòrí mọ́ ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti gbọ́n wọ́n ti rí pé òǹtú àwọn jẹ ni kó ọmọ tẹyan rìn wọ́n ti rí pé ìtú jẹ ni kó ọmọ hàn tú. àwa ń sọ pé kó ń ka lukú lọ ó di iṣọ́ mùsùlùmí àwọn àdúrà táwọn ibì kọ́ wa ní bẹ́ńbẹ́ kó ń ka lukú máa tà ìwọ ń sọ pé máa mówó wá ká máa hàn mu ti agbọ́n mọ́ ọ lọ́wọ́ hàn láti bí ijọ́ mẹ́ta ebi ti ń pọ̀ ọ̀rẹ́ tí ó yẹsẹ́ wò ebi ti ń pọ̀ so ìtọ́ kú kọ́ wá fi ẹ̀rí han ìjọba kọ́ wá fi ẹ̀rí tó sọ̀hún kó o fi hàn ìjọba nàìjíríà torí pé inú ìjọba nàìjíríà ó dùn tíyàn bá ti rí ẹnìkan tó lè fà kalẹ̀ pé eléyìí o ọmọ ń pa boko haram o ẹ̀rí ẹ̀sìn rèé o. mo sì lérò pé ìjọba náà wọn èsì létí dídì àwọn náà ń gbọ́ gbogbo ohun tí ń lọ lórí nẹ́ẹ̀tì gbogbo àwọn dọ́kúmẹ́ǹtì àwọn nǹkan wọ̀nyí níbẹ̀ lọ́wọ́ wọn. nínú ìlànà àwọn boko haram tá a ti fojú rí òní wípé àti mùsùlùmí àtẹ̀ntì èsè mùsùlùmí ni wọ́n ń pa. ìlànà alùsùnà kọ́hùn ìlànà alùsùnà wàlìjàmá àkọ́ nìyẹn alùsùnà ò ní dáyàn pa fún ara rẹ̀ alùsùnà kò ní dáyàn pa fún ara rẹ̀ torí tálùsùn náà mọ̀ pé tẹ́mi yẹn bá tọwọ́ òun bọ́ ó ti ní ìjìyà tó bá dá sí pé mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ ló bá pa yóò wọ̀nà nítorí ẹ̀ nù tó bá dá sí pé ní tèsè mùsùlùmí ló pa yóò san owó ìtanràn the latest owó ìtanràn lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ ń wò ná bí kinní kan mílíọ̀nù ni ẹ jẹ́ ń wá jáde ń bíbá. the latest owó ìtanràn báyìí eighty five million six forty thousand eighty five million six forty thousand kó o lè wo gráfítì ọ̀rọ̀ tó ń sọ sínú afẹ́fẹ́ sọ̀wọ́ pé a ní ọmọ tẹ̀yàn rìn mọ́ mọ́ sí ìbáyàn yẹsẹ́ wò mọ́ mọ́ dìfá mọ́ ibi tọ́wọ́ àbáyọ ni pé àbúrò ẹ mọ̀ mọ̀ nípa Boko Haram ah o funny you are a funny man ẹ lọ kó ń bi iṣẹ́ yíyẹ̀ wù là ń sọ fún yín ẹ má ṣe jálàbí mọ́ ẹ má sì ṣe àwo mọ́ ohun tá à ń sọ fún yín nìyẹn kẹ́ẹ̀sì padà síbi súnà a ní ẹ má ka sọ̀rọ̀tò lè fàátì mọ́ onímọ̀ nípa boko haram ṣé sí ọ̀rọ̀ nu tẹ́bọ́ mú ẹ̀rí sọ̀rọ̀tò lè fàátì tẹ́bọ́ mú jáde ni a ní ẹ má yẹ nǹkan wò mọ́ ọlọ́àmọ́ nípa boko haram tá a bá ti wá sọ anything ní ìsìn èsì ẹ̀ ni pé àmọ̀pá boko haram ìwọ gangan ló yẹ kí ìjọba nàìjíríà òbí léèrè pé gbogbo àwọn tó mọ̀pá boko haram yẹn dákọ̀ wọn kó o sì mú ẹ́fídẹ́ǹsì wá tẹ́sí mọ̀pá boko haram. àwa mùsùlùmí àlùsùnà wal jamaa ayọwọ́yọsẹ̀ amọ́wọ́ kúrò níbi à ń ṣe protest ni o à ń pààyàn ní o ọ̀kan àwọn náà o ò lè rí àlùsùnà yálà èmi ni o tàbí ẹlòmíì tó bá jẹ́ náà o ò lè rí níbi àwọn ìwọ ọ̀ràn wọ̀nyẹn ìwọ ọ̀daràn nìyẹn. àwọn boko haram tó ń wò yẹn wọn è gbé nù gbòòrò o inú igbó ni wọ́n ń gbé torí pé yàtọ̀ sí pé wọ́n pe western education ní haramu wọ́n tún pe gbogbo irinṣẹ́ tí òyìnbó ṣe wọ́n pè ní àràmù tó wọ́n ń lò ban òyìnbó ló sì ṣèbọn tí wọ́n ń lò ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ ìlẹ̀rọ náà ni ìlẹ̀rọ ní àràmù ní rédíò àràmù ní tẹlifíṣàn àràmù ní fóònù nígbà tí ó fèsì ọ̀rọ̀ fún wa ń jò ní ẹ́ńjìnì gidi ló mọ̀ fi sọ̀rọ̀ àràmù nígbà àràmù làwo ó sì ń gun mọ́tò tó dáa <laughs> ọ̀gá o wọ́n ní kí ara oko mọ̀gbọ̀n kí ara alé kó lè máa rí tú jẹ òun lọ̀rọ̀ ọdún wọn báwọn. gbọ́ dáadáa ẹni muslim tó bá ti jẹ́ àlùsùn kò ní lọ́wọ́ sí ìwọ́de látọ̀gọ́ tí wọ́n ti ń ṣèwọ́de ńlùú ìbàdàn ìyìnbá wọn dá sí rí yálà ìwọ́de ìjáàbù tí wọ́n ṣe lọ ní o ìbá wọn dá sí ṣe àpè lásìkò làmàdésínà wọ́n ṣe wọ́de lórí ọ̀rọ̀ ìjáàbù ìbá wọn dá sí gbogbo ìwọ́de ìjáàbù tó ti ń wáyé ìbá wọn lọ́wọ́ sí rí kínní kan ló ṣe kínní kan n ti ń jẹ́ wọ́de òsì inú ọ̀rọ̀ tiwa tá a bá ní nǹkan kankan tó jẹ́ ẹ̀dùn ọkàn tí ìjọba tá a fẹ́ gbà lọ́wọ́ ìjọba á ti bọ́ inú kútúbà a ti bọnú wáàsì a lè post ẹ̀ sórí Facebook tó bá parí a sì pe àkíyèsí ìjọba pé ohun tá à ń fẹ́ rèé o ẹ̀ bá ní ṣe o ọlọ́run yìí lọ́wọ́ o ló parí a sì mọ retí èsì ká máa gbé bánà káàkiri ká máa gbé blanca káàkiri ká máa ní kinní kan eh, náà kinní kan yes kinní kan láíláí o ò lè rí mùsùlùmí alùsùn náà ò lè bá ń bẹ̀. nítorí náà tí mo bá sọ pé àwọn kan pè mí mo tún sọ fún ọ pé mi ò jẹ́ pé wọn nígbà tí mo rí wípé ìpè àánú ni wọ́n pè mí Allah sì ti ṣàánú mi nínú ẹ̀kọ́ tèmi mọ̀ láti inú Quran àti nínú hadisi ó jẹ́ ká mọ̀ wípé ìgboro lànàbì gbé ànàbì ò gbé oko ògbénú igbó tó fi ṣe dáwà ó sì bá àwọn kèfèrí láyé ó dàgbà láàrin wọn ó jíṣẹ́ fún wọn Allah sì ràn lọ́wọ́ ìlànà náà làwọn náà ń tọ̀ èmi náà gbénú igbó rí ìgbé oko rí ìgboro wọn bí mi sí ìgboro náà mo lajú sí ibẹ̀ náà láti ń bá àwọn èèyàn sọ̀rọ̀ àwọn wà nísìn kankan ní àràámù àfi kó gá sí pé ntọ́lọ́run àdùbíṣẹ́ ṣe ní haramu láṣẹ ní haramu gbogbo nǹkan tó jẹ́ àwọn nǹkan èlò ilé ayé pátá tó ń wúlò fẹ́ dà gbogbo ẹ̀ pátápátá lọ́dọ̀ tiwa halali ni kákàwé ká gba oyè ká gba dìgírì first degree master degree phd lọ́dọ̀ tiwa halali ni. ká rán ọmọ lọ sílé ẹ̀kọ́ Ilé iléèwé ìjọba àbí aládàáni wọ́n ka western education lọ́dọ̀ tiwa halali ni. ni mo sọ fún wa lẹ́ẹ̀kan wípé àwọn ọmọ tèmi náà ń bẹ ní iléèwé bàbá wọn ò lè jẹ́ boko haram ó kó ọmọ dà sí iléèwé bàbá wọn ò lè jẹ́ boko haram kó ń gangan kó wá lọ sí iléèwé ọ̀hún. definitely àwọn ò rí western education ààrí nírì haramu gẹ́gẹ́ bí Boko Haram ṣe rí eléyìí tó wúlò fáwa nínú western education ọlọ́run ti fún wa ọlọ́run ti fún wa so bẹ́ẹ̀ lẹ́nìkan tún sọ wípé ntí òjò dá sùkúù lẹ́nu ẹ sáà ẹ sáà máa ń sọ tó bá sá ti wù í sáà ṣé òkúta náà máa fi dá sùkúù lẹ̀ àbí ẹ fẹ́ kí n dá sùkú alágbe lẹ̀ sùkú alágbe ẹ mọ sùkú alágbe tí ó dá lẹ̀ tán tí a máa gba owó dìfẹ́lọ́pmẹ́ǹtì lọ́wọ́ àwọn òbí tí ó mọ̀ tẹ́ ń lí lóòpù níparí táàmù kọ̀ọ̀kan tí ó a máa gbé gbogbo ayẹyẹ bíi wòlímọ̀ ayẹyẹ wòlímọ̀ end of the year party tí ó mọ̀ dálẹ̀ láti máa fi rí owó ah, gbogbo yẹn èmi ò fara mọ́ torí that is fine bara system bara ngbàgbà rẹ ò ká kó kọ́ sùkúù kí lọ dá sùkúù lẹ́fun ọba àfi àdì ó ọba ń gba gbogbo ẹ̀ lọ́sùtọ́ ń gbà lọ́sì. so àìdá sùkúù mi lẹ̀ ọ̀sán mi di boko haram ẹ̀yìn lágbára àti dá sùkúù sílẹ̀ àbí ọ̀ràn ń bẹ́ẹ̀ bí kíyàn dá sùkúù lẹ̀ ni sẹ́yìn bá ti jẹ́ àfáà ọba ti jálùsùn náà wọ́n ṣàgbọ́dọ̀ dá ilé ẹ̀kọ́ sílẹ̀ àwọn kan lè máa dálẹ̀ bọ́lọ̀ ń ṣe ń ṣe arísìkì fẹ́ni kọ̀ọ̀kan ó yàtọ̀ aláwo máa tẹ arísìkì lẹ̀ fún ẹlòmíì aláwo sì máa ṣòdiwọ̀n arísìkì rẹ̀ fún ẹlòmíì ok àwọn tí wọ́n tó dá skul sílẹ̀ gan láàrin àwọn alùsùn náà ṣé bó tún ní tẹ́ tún sọ nípa wọn tàbá tàbá láàṣẹ lẹ́yìn tá a bá ṣe tó jẹ́ nǹkan dáadáa ẹ tún rí nǹkan wí tá a bá tún sọ pé àṣẹlẹ̀ tá a bá ṣe tó jẹ́ nǹkan dáadáa ẹ tún rí nǹkan wí. dípò kẹ́ ẹ lọ da yèèpẹ̀ nù yèèpẹ̀ tẹ́ ẹ fi ń tẹfá kẹ́ ẹ lọ dànù dípò kẹ́ ẹ jìnnà sí iṣẹ́ iṣẹ́ babaláwo iṣẹ́ gálàbí. aláwo ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa àmọ̀ràn mi fún àwọn Boko Haram ni pé tí wọ́n bá jẹ́ mùsùlùmí òdodo nítòótọ́ kí wọ́n lọ rántí wípé àwọn ànábì ọlọ́run gan tọ́lọ́run ránṣẹ́ sáyé mélòó nínú wọn lórí ìjọba ṣe lórí ayé lásìkò tiwọn mélòó nínú àwọn ànábì ọlọ́run ni wọ́n jẹ́ olùdarí ìlú lójú ayé wọn. mélòó nínú wọn ti ànẹ́dùwà Muhammad sallallahu alayhi wa sallam ó dájú pé ó darí ẹ̀sìn ó ìlú ó ẹ̀sìn ó ìlú ṣùgbọ́n àwọn ànẹ́bí yòókù ọ̀tọ̀ ọ̀tọ̀ làwọn ni ọ̀tọ̀ nílùú ọ̀tọ̀ ni àwọn àwọn ń jí sí ọlọ́run ọba wọn kan ìjọba àlù náà sì ń ṣe tiẹ̀ lọ ní ẹ̀gbẹ́ kan àpẹẹrẹ pàtàkì rẹ̀ ni ànẹ́bì yísá ọmọ mọ́ríyàm ànẹ́bì yísá ọmọ mọ́ríyàm aleyhisalaam tí wọ́n ń pè ní pé ó jọba ńbo ti jọba ńbo ló ti jọba tẹ́lẹ̀ eyín ló ti jọba nígbà tí yísá ń bẹ láyé ọ̀tọ̀ làwọn tí ń darí ìlú òun ń darí àwọn ẹlẹ́sìn ni ẹ ń bá gbà fún ló ń tẹ̀lé lẹ́yìn àmọ́ ọ̀tọ̀ ni àwọn tí ń darí ayé ìbíwọ̀ náà gbọ́ tí wọ́n ń sọ pé ọba kísára ẹbí àsìkò tiẹ̀ ni gbogbo àwọn ọba yẹn ń bẹ àwọn ni wọ́n ń darí ayé tó mùsùlùmí lè lo ilé ayé kódà ká má lo òfin ọlọ́run ní nàìjíríà mùsùlùmí ò lo ilé ayé ọlọ́run sì yọ́nú sí i níwọ̀n ìgbà tí kò bá ti dunú sí òfin kèfèrí. àmọ́ kò níkàápá lórí ẹ̀ tábà wá níkàápá lórí ìlú táà níkàápá lórí orílẹ̀-èdè wa asá níkàápá ká sin ọlọ́run lórí ara wa ibi táwa dúró sí nìyẹn ibi tá a dúró sí nìyẹn so ẹ̀yin Boko Haram ẹ má fi ẹ̀mí ara yín wéwu ìlànà ìsìláàmù ni pé ẹ máa sin ọlọ́run ọba yín lọ ọlọ́run ọba ló mọ bí ṣe máa gba ìlú fún ẹ̀sìn rẹ̀ ọlọ́run ọba lọ́ba tí máa mọ bí ó ṣe gba ìlú fún ẹ̀sìn rẹ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀fẹ́ lo ṣẹ̀ríà sẹ́yìn gan mọ̀ ṣẹ̀ríà o ẹ̀yin gangan fún ara yín sẹ́yìn pa mùsùlùmí sẹ́yìn pa kẹfìrí sẹ́yìn gangan mọ̀ ṣẹ̀ríà. ẹ wá wòye ẹ̀mí tẹ́ ti fi ṣòfò ẹ wo iye ẹ̀mí tíjọba náà ti fi ṣòfò lọ́dọ̀ tìyín náà èrè wo lẹ fẹ́ jẹbọ ọbẹ̀ kò séré ń bẹ́ẹ̀ wọ́n àgbà tí ìjọba nàìjíríà bá ti ní ká máa sin lọ́wọ́ ọba wa lọ gbọ́nkálukú bá ṣe fẹ́ alihamdulilayi ìyẹn ti tó wa ná ìyẹn ti rẹ wá ló ń gbẹ afẹ́ kírun wọ́n ní á kírun afẹ́ gbàwẹ̀ wọ́n ní á ẹ afẹ́ lọ sí mẹ́kà wọ́n ní ká lọ sí mẹ́kà ó wá kù sí bí òfin pé tí ọ̀daràn bá dáràn o òfin ọlọ́ọ̀ni ni kẹ́ ẹ lò fún o ẹ má lo òfin agbárí fún o tíjọba ọba tí ìfàyè gbà yẹn ẹ sì fi yẹn lẹ̀nà ẹ má ìgbà tí ìwé sọ̀daràn òfin olè ìgbà tó ọba ti jalè kò kulẹ̀ kàn ọ́ òfin amrọ̀bì tó ọba ti amrọ̀b ìyẹn ọ̀kàn ọ́ òfin ẹ̀ ń bá gbé cocaine tó ọba ti gbé cocaine ìyẹn ọ̀kàn ọ́ ètò kan ọ̀ ni máa pé máa sin ọlọ́run ọba rẹ lọ nítorí náà kí ẹ lọ ronúpìwàdà o yálà boko haram tá a mọ̀ ni àti boko haram tá a mọ̀ bí àwọn ìlẹ̀rọ̀ torí pé àwọn ìlẹ̀rọ̀ náà ẹ di pé ìlẹ̀rọ̀ nínú ọ̀rọ̀ ẹ̀ tá a mú wá ẹ gbọ́ tó ara ẹ̀ sọ o nínú no UCH ìṣe ń bẹ̀rẹ̀ nu ó pe hospital ó pè ní àràámù ó tún ní àwọn ọlọ́pàá iṣẹ́ náà ni wọ́n ń ṣe gbogbo wọn ò wọ kí ni ń dì í òun lọ lójú ọ̀nà Boko Haram nu tí ti ní pé ká má lọ síbítù ká lu ọlọ́pàá mọ́ ká lu sọ́jà mọ́ àwọn ọmọ ogun ti ẹnìkan lókù tí mọ̀ lù ìtọ́ ẹnu ti ẹnìkan lókù ó fi mọ̀ ṣe ìwòsàn bí boko haram náà ṣe bẹ̀rẹ̀ náà nu wípé kò sọ síbítù iṣẹ́ ọwọ́ yẹ̀wúdí ni kò sí iléèwé iṣẹ́ ọwọ́ yẹ̀wúdí ni gbogbo àwọn ìlànà yẹn kìí ṣe ìlànà alùsùnà ẹ sì rí pàmò gan òpèrè àwọn ní alùsùnà boko haram òpèrè ẹ̀ ní alùsùnà ìlẹ̀rọ̀ náà òpèrè ẹ̀ ní alùsùnà èmi ń pera tèmi ní alùsùnà sóò àjọra wa àjọra wa pàápàá. àmọ̀ràn mi fún ẹ̀yin àáfà oúnjẹ àdàbì tẹ́ẹ̀rí òrùn tó wà ń ta tó kù ń ta ó tó aṣọ ọgbẹ o ó tó aṣọ ọgbẹ ẹ ǹjọ́ tó ti ń jẹ tó ti ń gba díẹ̀ lọ́wọ́ kọ́sọ́mà rẹ̀ tó ti ń gba pẹ́pẹ́yẹ tó ti ń gbòdìdì ewúrẹ́ tó ti ń gbòdìdì àgbò àwa sọ fún ọ pé kò mọ̀gbà mọ́ pé àràmù ni ọwọ́ à ń wò pé bolo ti mọ rí nǹkan jẹ lọ kọ́sẹ́ o. lọ́kọ́sẹ̀ tọ́ba sì mọ kí ó yanjú dáre kí ó sílẹ̀ mọ káwọn èèyàn ń lé kéwú kí máa sanwó táàmù fún ọ sanwó pàtàmù fún ọ jẹ́ kí yẹn ó tú ọ ohun tá à ń sọ nìyẹn ọ̀wá fẹ́ dà sí dà sí fi wá ni àlàyé ìhà àtakò ni o àwa tako boko haram lódìdí kìsì láàbọ̀ lódìdí látakò a sì ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú wọn àjẹ wọn tọrọ àjẹ wọn kọ́bọ̀ ṣùgbọ́n wọn ò yé ránṣẹ́ sáàrin ìlú láti wá wá ẹnìkunra ìwọ ni kọ́ mọ́ bọ̀ sí wọn lọ́wọ́ ìlẹ̀rọ̀ náà kò yé rán yàn wá sí ìgboro láti rí ẹni tí ó mú lọ sí onígàmbàrí ìwọ ni kó o mọ̀ bọ̀ sí wọn lọ́wọ́ pẹ̀lú àwọn àlàyé ọ̀rọ̀ tí a ti ṣe yìí aláwo fi wá ṣe kòǹgẹ́rẹ́ alọ́jà kó wúlò fún ẹnìkọ̀ọ̀kan wa